اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني حديثي إليك إليني عدوتا حديث number 54 إني we 200 golden hadiths from the messenger عبد الملك Abdul Malik Mujahid Filitewi Darussalam to Bujadi àdìsí náà lọ báyìí pé òjíṣẹ́ ọlọ́run tí kàtọ́ ọlọ́run bá ń bẹ fún sọ pé láyàdé kòlì jánẹta máa ń ká na fi kọ́lbìhì mẹ́kọ́ọ̀lù dárọ́tì min kíbìrín kọ́ọ̀là rọ́jùlùn iná rọ́jùlà yòṣìbù àyìnyàkú na fáwùbáhù hasana iná rọ́jùlà yòṣìbù àyìnyàkú na fáwùbáhù hasana wà náà lùhù kọ́ọ̀lù inna allaha jamilun yuhibbul jamal alkibiru batorul haqi wa gomtun nas hadith yẹn lẹ́ẹ̀kan sí òjíṣẹ́ ọlọ́run tí káàtọ́ ọlọ́run bẹ́ẹ̀ fún sọ́bá ìpè la yadkhulul jannata man kana fi qalbihi mithqalu darratin min kibirin qala rajulun inna rajula yuhibbu an yakuna thawbuhu hasanan ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس ìtumọ̀ rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yadkhulu al-jannata kò ní wọ àlìjánà rárá o man ẹni yòówù tó ṣe pé káànà fi kọlbí ì ó ń bẹ nínú ọkàn rẹ̀ mẹ́fọ́ọ̀lù dárọ̀tì nǹkan tó kéré bí ọmọ náà gún mí ń kíbere nínú gbéraga kọ́ọ̀lá rọ́jùlùm arákùnrin kan wá sọ báyìí wípé iná rọ́jùlà dájúdájú ọkùnrin kan yòṣìbù òun nífẹ̀ẹ́ à ń yakuna sáwọ́ buhu hasan pé kí aṣọ òun dáa wà náà àlùfù hasanah àti bata òun dáa ìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó bá pé tó kàn ń wu òun ni pé káṣọ tó ń àjọ dáadáa bàtà òun kó jẹ́ bàtà tó àtàtà hmm, aṣọ òun kó jẹ́ aṣọ àtàtà kí bàtà òun kó jẹ́ bàtà tó dáa òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ọba ọba tó rẹwà ni yuhibbul jamala ó sì nífẹ̀ẹ́ sí ẹwà gan alkibiru ò rí nǹkan tó ń jẹ́ gbéraga batarul haqqi òun ni kíkọ́ òdodo wàgọ́mtù náà àti ìmọ̀ fojú yẹpẹrẹ àwọn èèyàn. hadithi yìí ìtumọ̀ rẹ̀ ó mú àwọn ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ fún wa ọ̀kan nínú àwọn àwà tí yóò ṣokùnfà àìmọ́wò àlìjẹ́nà àwọn ọmọ èèyàn lójú alùkìyàmù ọ̀kan nínú àwọn ìwà tí yóò ṣokùnfà kí ni ìwà náà ò ní kíbrù ìgbéraga ẹ ìgbéraga yìí anábì sallallahu ń ṣàlàyé bí sàn pé kì í ṣe pé ìgbéraga tó pọ̀ èyí tó bá kéré tó kéré bí ọmọ náà gún àwọn míì tún fi ọmọ kan gún kíní kan wà tá à ń pè ní ìkan gún mustard mustard seed kékeré yẹn ọmọ rẹ̀ bó ṣe rí wìnrin yẹn àwọn kan tún sí ṣùgbọ́n tí wọ́n pè ní dárọ́ wallahu ta'ala alam èdè lárúbá oní kòkòrò kékeré kan tí wọ́n pè ní nàgún kékeré báyìí èèyàn fẹ́ẹ́ lè má rí hmm, bí èèyàn bá wà lóko àwọn tọ́lọ̀ ń bá kádàrá pé a lóko rí ní àsìkò tí iṣu bá ń pẹyin tó fẹ́ máa tà yẹn àwọn kinní kan máa ń ṣe dúdúdúdúdú lórí ebè tí wọ́n pọ̀ báyìí kékèké ni wọ́n pọ̀ bíi millions ni wọ́n ní ó dúdú kíyàn bá ti mú ọkọ àbí súnmọ́ bẹ́ẹ̀ wọ́n máa fò pọ̀ tí wọ́n á pọ̀ kékeré yẹn kẹ́ yọkan rẹ̀ ṣòro rí hmm, ẹ ṣòro rí torí pé àwọn èèyàn máa ń tú sí atom weight àwọn àfáàní ọlọ́run ọbẹ̀ yìí báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú tí wọn mọ̀ láti fi ṣàpèjúwe àwọn ah, kíní òun ni kòkòrò kékeré mi ó ṣòro ó rí báyìí kékeré ni ẹyọ kan ẹ̀ torí pé n tó kéré jù táwọn èdè wọn tí wọ́n lè máa ń jọ́ náà nìyẹn ìyẹn máa jẹ́ àpẹẹrẹ tó anábìwá muhammadu sallallahu alayhi wa sallam wa ń sọ pé èyí tó kéré báyẹn tó ń nínú ìgbéraga àti jọra ẹni lójú ọlọ́run làwọn ń bẹ̀ àti ṣàlàyé fún wa pé tí wọ́n ń pè ní gbéraga ń tiẹ̀ hmm? ẹni lójú inú ọkàn ló ń wà ń tiẹ̀ inú ọkàn ní kíni inú ọkàn nìyẹn wà ń pè ẹni lójú ni gbogbo àwọn èèyàn bí ẹni pọ́lọ̀ nǹkan ló dá wọn máa wo ló ń ju gbogbo wọn lọ ṣùgbọ́n ń téèyàn ò jẹ́ ẹ̀ ń téèyàn kéèyàn pè rẹ̀ ẹ̀rí pé Ìbílísì gbà tọ́lọ́wọ́ bá pa àwọn mọ̀lẹ́kà láṣẹ pé kí wọ́n tẹríba fún ádámà fásajádù gbogbo àní àṣẹ bẹ́ẹ̀ ìlà Ìbílísì Ìbílísì nìkan ni òfúrí balẹ̀ ọba òkọ wàsítákbárọ̀ ògbéraga bàbá máa tún sí gbẹrù gbọ́n rí ògbéraga ntí ọ̀jẹ̀ ló pè rẹ̀ pé igberaga gan nú ede èdè yẹn pé òga tẹ́lẹ̀ ìwọ ló ń gbéra ẹ̀ga ló fi parẹ́ pé ń gbéraga ìkejìká wọn máa sábà lo òkè yóò òkè ni yóò kojú òkè ibi tó òde ògbéra ọlọ sí ọlọ́run kó làwọn ma nínú tí máa gbé èèyàn náà ni nínú tí máa gbé èèyàn náà ni ní tí èèyàn wà náà kó ká jìnà sí ìwà lè yẹn ṣe wá mọ̀ pé èyí ó mọ̀ pé onígbèraga lòun nígbà tí bá ń pera rẹ̀ ní tí ọ̀jẹ̀ ipò tó òde gbéra ẹ síbẹ̀ hmm? wọn kò ṣí alẹ́ gbà tó débi program ibi ṣí àtò tóbi jù tí wọ́n fi ilẹ̀ fún àwọn àlejò àwọn àlejò tí wọ́n fìwé pé àwọn àlejò tá a ṣàdáyanrí ibẹ̀ ló lọ sí wọ́n ṣe wá ń sọ wọ́n á wò pé ah gbogbo láṣẹ wá ṣe báyìí nísìnyí ẹ̀ fílẹ̀ onígbèrè àwọn tẹ́ bá ní kẹ́ mú kó ń bẹ̀ yóò bínú yóò dábírú òun wà fílẹ̀ ń bẹ̀ òun náà máa wúra ẹbí ẹni ńlá wọn ò sì rí bí èèyàn ńlá ìmí ìmú a sì dójú ti gbà pé bàbá ẹ kúrò bẹ́ẹ̀ pé ẹyin kọ́ lẹni iṣẹ́ àyẹn yóò ṣe wàá kú bẹ́ẹ̀ ìgbéraga jẹ́ kí àtàwádò ẹ̀rí ìtẹríba ń tiẹ̀ tó bá jẹ́ onítẹríba yóò rí torí fà á òun ni ó jogún àgbéga jẹ́ káwọn èèyàn gbé ọ̀gá ìwọ ọmọ gbéra rẹ̀ ga téèyàn bá ti lè ní ìtẹríba tí í ṣe ìdàkejì ìgbéraga àwọn èèyàn ni yóò wá gbé ọ̀gá ọlọ́run ọba àlekè ọlá fúnra rẹ̀ yóò wá fi ọ́ sáàyè gíga gbọ́ lọ jókòó sí inú hò àwọn èèyàn ó gbé ọjà àdìpé ẹ̀ máa bọ̀ ààyè yín ní ààyè yín ní àfa ààyè yín ní mo fi ọ gbọ́ ló sọ̀rọ̀ ibi tí wọn pè sí yóò ti tó ṣùgbọ́n wọn ò fẹ́ sọ̀rọ̀ bí bá ní ẹ bó bá ń sọ pé ọjọ́ ti lọ́nà ọjọ́ ò lọ àgbọ̀ fúnra ọlọ́run ni ó fi ìfẹ́ rẹ sáwọn èèyàn lọ́nà lọ́kàn eléyìí ló fà irú onígbéraga yẹn nìsín yóò máa ṣe kéèta ẹni tí ọba gbéga fún rẹ̀ ọlọ́run kúrò làwọn ń bẹ̀ ẹnìkan wá dáná bí lóun jọ náà ó ní ilé òjíṣẹ́ ọlọ́run ìnà kò sí yàrá láì ń bẹ̀ ó mo fi ṣe pé túmọ̀ pé òjíṣẹ́ ọlọ́run yòhíbù tó ń nífẹ̀ẹ́ ayakuna sáwòbùhù àsànà òun tiẹ̀ tó ń wù ní pé kò máa wọ aṣọ tó dáa kó wọ aṣọ tó dáa wà náà lo àsànà ó fẹ́ máa wọ bàtà àtàtà irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ ṣègbéraga nìyẹn torí pẹ́ lómi náà tó bá rí ó láyé náà téèyàn bá wọṣọ tó dáa bóyá èèyàn kóṣẹ́ ságbádá ó wọ bàtà tó jíire nígbà tó lọ́wọ́n bá fún owó tó lè fi rà á aṣọ tó dáa ni wọ́n ṣe ọ̀nà sí agbádá ẹ̀ wọ́n wá sì jẹ́ pé kò wá agbádá wọ́n kóṣẹ́ sí aṣọ ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ hmm? àbí tí ń kó ni wọ́n ṣe sí ó fi fìlà tó jíire ó fi lé lórí ó bàtà tó dáa sí bàtà yẹn ó lè ṣe wá ń dán ó ń kọ́ mọ̀nà àwọn yóò ní onígbèrágà ni ǹjẹ́rú ẹni bẹ́ẹ̀ onígbèrágà ni ànábì ní innallaha jamil ẹ̀rọ ọlọ́run ọba jamilu ni o yuhibbul jamal onífẹ̀ẹ́ sí jamal. nínú bí àárí nǹkan kan fàyọ pé nínú orúkọ ọlọ́run ọba jamilu ni ọlọ́run ọba ọba tó rẹwà ni arẹwà ni arẹwà wo wá ni ṣé ti súrà nìkan ni ìmáàmù wa àlùmọ̀náwí ó ní ìtumọ̀ rẹ̀ ni pé inna jamilu ó ní ìtumọ̀ inna Allah jamilu ó ní ayé làhúlì jamilu lè mutlak gbogbo tí ń jẹ́ ẹwà tó pé mutlak unrestricted. Hmm? ẹwà tí ò ní gbèdéke tí ò làálàá olúwa ọba jàmẹ́lù dàtí ní ti pápá ọlọ́run báyìí gangan ọlọ́run ọba ọba tó rẹwà ní ní rírí rẹ̀ ànábì sọ́njọ́ gbéde àkíámà wa ọlọ́run ṣe wá lọ́kàn wọn àwa mùsùlùmí ọmọ àlìjẹ́nà ara o rú ìyá tá à ń sọ yẹn rú tàlíkù bìjàlá lèlà ìrírí èyí tó bá ìjẹ́ tó tóbi ọlọ́run ọba mu ni torí pé àwọn afáàní kò ní sí ìhà tọ́lẹ̀ ìfáàrí láàrí tán pé ààbọ̀ ah, lọ́n ṣe mọ́ ni <laughs> rírí èyí tó bá ìjẹ́ tó tóbi ọlọ́run ọba mu kò sì ní ní wá lára torí pé ànábì sallallahu alaihi wasallam gbà táwọn èèyàn ń béèrè lọ́wọ́ rẹ̀ pé àkúrẹ́ òṣùpá ńkọ́ tó bá jáde òṣùpá ọjọ́ kẹrìnlá tó gúngbà ó máa ń fún yín níṣòro àti ó máa ń ní ilà láti rí wọn ní kò ní wọn lára bẹ́ẹ̀ náà lẹ́ṣẹ̀ rọ́lọ̀ ṣùgbọ́n bá a ṣe róṣùpá yẹn náà nù tẹ̀síbíù gan náà àfiwé ń sìn ṣé gbogbo òṣùpá bá a ṣe rí wọn àti rí tán náà nù ni wallahu ta'ala a'lam ọlọ́run bá nìkan ní ọ̀bọ̀ onímọ̀ ṣùgbọ́n ṣálọ́rọ̀ kan afáwa mọ̀náwí ìtàwọn sọ al-imam al òní pé jamilu dàtí ní rírí rẹ̀ súra rẹ̀ ọlọ́run bá rẹ̀ wàá pọ̀

ọlọ́run ọba rẹwà nínú ìròyìn àwọn ìròyìn tó rẹwà níbẹ̀ fọlọ́run kò sí ròyìn àbùkù nínú ìròyìn ọlọ́run wàjàmẹ́lò làfààlì ìrẹwà níbi ìtọ́lọ̀bọ nínú ìṣe rẹ̀ bó ṣe máa ń ṣe kò sí ìṣe àbùkù nínú ìṣe ọlọ́run yuhibbul jamal ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ẹwà gangan fúnra rẹ̀ ìmáàmù al-Munawi ní àtẹ̀jámù ah, minkum fil ayha ọlọ́run ọba fẹ́ kẹ́ ẹ máa ṣe ẹwà ní àìhà nínú ìrísí yín ẹ má ríra ku ẹ má jẹ́ kí irun orí yín kó ríra kuraku ẹ má jẹ́ kí irun gbọ̀n rí jákujàku ẹ má ṣe pin lójú ẹ má gbẹkun lémú jáde ẹ má potọ́ lẹ́nu kó máa ń gbẹkun lémú pínpín lójú egbòyànmọ̀kàn láì ní tọ́jú ẹ̀ ẹ má jẹ́ kí ìdá yẹn ni èérí kò bá gbọ́rùn sókè báyìí gbogbo ìlà tí ń níbi ọrùn rẹ dúdú dúdú ọrùn ẹsẹ̀ ṣẹ́ funfun hmm, aṣọ dọ̀tí ó láṣọ tó dánlé lọ́wọ́ ọṣọ yíya rárá wọn ni kì í ṣe yẹn níbi ìrísí how fi kílà ti ìzà hmm, aṣọ lè ya rọrùn tó bá rówó rà mí tó ní mọ aṣọ yẹn tó bá lẹ̀ náà lẹ̀ dáadáa mọ́ lẹ̀ paruparu torí pẹ́ lómi náà tá a ṣe báyà tó bá fẹ́ ràn yóò kàn án jákèjàká tí yóò àwọn wọn ò bọ ọ̀ràn tó jẹ́ pé wọ́n wí fún ẹ̀ ìbẹ̀yẹn máa fáìn hmm? wọ́n ti mọ̀ pé bó ṣe ní tó ní nìyẹn aṣọ ó mọ̀ kéde wípé aṣọ ó ká létí ó yàtọ̀ sẹ́ni tó ń ṣiṣẹ́ lọ́wọ́ o tó jókòó tó gbaṣọ ẹ̀ ká oṣù mò ń lò dé agbóhùnjáde gbaṣọ ẹ̀ ló ti ká létí ó ká lẹ́sẹ̀ ó ká lọ́wọ́ kò dán kì í ṣàárẹ̀ ẹ̀sìn wa àwọn fi kílà ti ìzáàrí lè ha já lọ́gọ́ ìrìhì wọ́n jẹ́ ń tó rẹwà níbi kíni níbi kílà ti ìzáàrí lè ha já lọ́gọ́ ìrìhì níbi kó máa ṣe ní kékeré wọ́n máa jẹ́ ó pọ̀ ì máa ṣàfihàn pé oníbùkátà lọ́dọ̀ àwọn èèyàn ah, wàláì àti ìjẹun látàárọ̀ nílé wàláì ohun tí ìmọ̀ àtàwọn ọmọ wọn ó jẹ́ lé báyìí nísìnyí Ah, wàláì láti jẹta lòun ti ń wá five hundred naira tó ń wọ orí ah, wàláì tàláì ah, iléyà tó lọ èmi kódà mi ò pẹran léyà kódà mi ò pàdé ẹ kódà àdáná lé wa wàláì tàláì kílà tó ìzìhàrò hájà ti lè dá èyí wàlà afáf àǹsì wa mọ̀mọ́ kó mọ́ kájú kúrò nínú ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn tí ìmáàmù àlùmọ́nà wí sọ nìyẹn ẹlòmíì gbogbo gbà ni ó máa sàsọ òun nídìí ilé eléyìí ó lè má sọ fún wọn pé fún ọ ẹlòmíì ò máa béèrè ni hmm? oríṣiríṣi ni tó bá pọ ní máa mọ́tò ah wàláì táyà mọ́tò ní mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀ ló ti jẹ́ nísìn wàláì tàlà ìbílẹ̀ pàdé ní ah, ah, ti lá wàláì tàlà ìsàmùsí wàláì tàlà ìní ah gbogbo ọkọ̀ òun ló ti wá gbó báyìí eh, ó bá gbó ẹ̀ lọ páàkì ẹ̀ hmm? ọlọ́run kò ṣàánú wa. nke imam al-munawi tó sọ ni yuhibbu al ọlọ́run bá nífẹ̀ẹ́ sí rẹ̀ wá fi hàn pé àwa náà kájé káyà àwa mọ̀ dá eléyìí àwọn kan tó sọnù látara ẹ o ọ̀nà wo ni wọ́n gbà sọnù wọ́n gbà wọ́n sọnù látara ẹ nípa pé gbogbo nǹkan pátá nígbà tí wọ́n ti ní ọlọ́run ọba ni onífẹ̀ẹ́ sí wọn bá rọ obìnrin tó òun náà jẹ́ kóun náà wò torí pé èèyàn lòun náà náà fẹ́ràn rẹ̀ yóò wò wò wò wò wò wò yóò já tọ́ lẹ́nu yóò hmm, dá mi ẹnu yóò dá mi ara níbi tó ti ń wo obìnrin ìnìjà máa lò ní ah, ọlọ́run ló ṣe wá sí lára yóò wò yóò sọnù látàrí àwọn kan ọ̀rọ̀ tí wọ́n burú kò ní sí gbàláyè fún mi láti ní ṣàlàyé àwọn yẹn àwọn ọ̀dọ́ tí wọ́n burú pé wọ́n tún sọ ẹwà dín nǹkan tí wọ́n ń bọ tí wọ́n ń sìn <laughs> látara ọ̀rọ̀ yìí àwọn kan náà sọnù látara àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ dàkejì eléyìí o tí wọ́n wọ aṣọ tí ò dá káàkiri nítorí hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀rọ̀ tó sọ nípa àwọn aláìní tó yìn wọ́n àwọn aláìní torí náà wọ́n sọ pé wọ́n bá ti wá rẹ̀ ń tó wọṣọ tó dáa tí wọ́n bá rẹ̀ tó wọ bàtà tó dáa tó dé fìlà tàtà tó wọ bàtà tó tó wọ bàtà àtàtà tó dé fìlà tó jíire tó wọ ẹ̀wù tó dáa wọ́n máa wá wò bí ẹni tó jẹ́ pé onínàá pa ni kódà wọ́n máa yà kúránì wá wípé àwọn onínàá pa ọmọ ìyá ìṣù ni wọ́n wàkánà ṣaitọ́nù lè rọ́bì ì kàfúrọ̀ iṣu sí ní kẹfìrí ni ó nílò àwọn kẹfìrí ni ló fa ẹlòmíì tẹ́ mọ̀ pé ó máa ń nìkẹ́ yẹn kó máa mọ́ tó bá jáde yóò rí pé èèyàn ló jáde bàbá ayé lòun gbàgbọ́ yé ẹ̀sìn tó wá lòun gbàgbọ́ yé ẹ̀sìn ìtẹ́kàn rí pé aṣọ rẹ̀ yóò bá máa pọ́n aṣọ funfun yóò máa wọ̀ gbogbo gbà yóò lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam sọ nípa aṣọ funfun wípé òun ni aṣọ tó dáa jù oníkẹ́ máa fi sin òkú yín kẹ̀dẹ̀ máa wọ̀ ṣé nígbà táwọn ẹbí ni a máa wọṣọ funfun ó ní káṣọ funfun pọ́n mọ́ wa lọ́rùn ṣé kò fẹ́ mí Ibn al-Uthaymin rahimahullah rahmatan wasi'a ó ní inú ìdí tànàbí fi sọ pé aṣọ funfun yẹn ó dá ká bá lè máa wọ̀ ni pé yóò jẹ́ ká máa wà ní ìmọ́tótó torí pé aṣọ funfun ò gbọ̀bùn kò gba dọ̀tí bí nǹkan bá ti ra kán sí epo báyìí yóò ti hàn bí dọ̀tí wà lára rẹ̀ yóò ti pọ́n sọnù ìdí tó fi ní ká máa lóní káwa mùsùlùmí lè máa wà ní mímọ́ nígbà tí wọ́n wá ń wọjọ́ funfun kiri gbogbo ẹ̀ pọ́n mọ́yàn lọ́rùn tó pọ́n mọ́ lọ́rùn tẹ́ bá wo ibi ọrùn aṣọ rẹ̀ gbogbo ẹ̀ ni yóò ti ṣe kí ni èérí aṣọ yóò ti kí gbọ̀n ó lẹ̀ mọ́ ni bí ọwọ́ rẹ̀ bí ẹsẹ̀ gbogbo aṣọ yóò wá ká ó lè sọ pé tó fà á ni pé kò gbélé ó ṣe wá sí kí ló ń gbà tó gbélé lónìí kò mọ̀ wọ̀ṣọ tó dáa ni torí náà aṣọ funfun nù di tí wọ́n fi ní ká lò gangan ni pé ká fi lè wọn wà ní mọ́tótó ẹ bá ti rí nísìnyí lòun lágbọ̀ọ́yé ẹ̀sìn yorùbá ní mọ́ mi ò ní wọṣọ tó dáa mọ́ tó bá rí irú àwọn fìlà fìlà alágbà fìlà abetí ajá alábàárín ká dà àwọn gọbì àwọn fìlà oríṣiríṣi tó dáa àwọn fìlà àwọn haúsá tí wọ́n fi stáàṣì sí téèyàn bá ti dé lójú tiẹ̀ báyìí yóò lò ní gbéraga ni àdéhìsì ló kan lápá pé tí ń sọ yẹn ò bá mu ẹlòmíì tó bá lọṣọ yóò ní kó yọ gétọ̀ kì í ṣe kó fẹ́ ṣègbéraga bó ṣe wù ú nìyẹn ah, torí náà hadithi ni ló jẹ́ kí àwọn tí wọ́n ń wo àwọn tó wọṣọ tó dáa yẹn bí èèyàn bí onígbèrágà hadithi tó sọ fún wọn pé ẹ̀yin ní ọ̀rọ̀ òye wọn yìí ṣe onígbèrágà ìjọ ń pè ní ìgbéraga ànábì wa yan ó ní bátọ́rù lè hákè àlékébérú bátọ́rù lè hákè yẹn ó kọ òdodo ní ń pè ní ìgbéraga wọ́n sọ fún ọ pé ìran ọ̀ràn yẹn ni oníkòyí ọlọ́run òróró wọ́n sọ fún ẹ pé àwẹ̀ ọ̀ràn gbígbà ni olóòlè fi inú ẹ̀ ṣeré àtàwọn nǹkan mi bàbà tí wọ́n bá ti sọ òdodo tí wọ́n mú jáde nínú Quran tari inú súnà tó lálàáfíà yẹn hadith tó lálàáfíà àti ṣe súnà anábì nìyẹn hadith tó lálàáfíà súnà anábì tí wọ́n mú jáde ó wá kọ́ ni wọ́n pè ní gbéraga wà gọ́m tó nọ́ọ̀sì kéèyàn tó máa wá fojú kéré àwọn èèyàn kó máa fojú wá ti dáàrin àwọn èèyàn kó máa wò pé wọ́n ló jù wọ́n lọ kó máa fojú rí náà wọn kó máa fojú kéré wọn irú ìyẹn ni wọ́n ń pè ní ìgbéraga abdulhamu balikiola kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ̀ mọ́ ṣe wá lóní gbèrágà kọ́lọ̀ mọ́ ṣe wá ní ọ̀bùn ṣe ní ìparamọ́ hmm, ọjà yorùbá ní wọn arìn gbẹndẹkẹ àwọn ọ̀bùn ọjà àwọn náà bá gbogbo yóò máa rìn ni kò ní rìn dáadáa hmm, kò wa hmm, irun gba ẹlòmíì ti ẹlẹ́mìtì ẹnìkan fi ràn gbọ́n lè jákujàku yẹn ló dáa kò bá mu lóòótọ́ hadith wà pé ànábì ní ká mọ̀mọ́ yarun gbọ́n gbogbo gbà ká mọ̀mọ́ ya gbogbo gbà kì í gbé kó ti ya láàrin ìṣẹ́jú kan ó ti ya láàrin ìṣẹ́jú méjì ó ti ya àwọn èèyàn gbọ́mọ̀ gba ṣé èsì pé nǹkan ṣẹlẹ̀ sáfà yìí ṣùgbọ́n àwọn ò ní ká mọ̀ yarun gbọ́n rárá wọn ò sì ní ká mọ̀ lo ìpara dóhùnù láti para wọn ò sì ní ká mọ̀ lo tùràrí olóòórùn dúndùn lọ́fíńdà wọn ò ní ká mọ̀ fi sára wọn ò sì sọ pé ká máa wọ aṣọ ọ̀dọ̀tí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ká máa wọ aṣọ tó dáa lódì wọn bá gbà tí ìbá ti takò sẹ̀ríà ìyẹn pé ó wọ̀ ó ràn kéèpó fún mọ́ ọ lára pínpínpínpín tó jẹ́ pé gbogbo bọ́lọ̀ ń ṣe dá ọ là ń wò ṣùgbọ́n ọkùnrin là ń sọ o àwọn obìnrin jìlìbáàbù ní tí wọ́n gbogbo tí wọ́n lè wọ̀ ó gbé jìlìbáàbù lé lórí kí wá ṣe kí jìlìbáàbù ọ̀nà ò tún rún hm, ẹ wá rí wù mí sísá mi ọlọ́run ṣàánú wa ká gbìyànjú ká máa lọ jìlìbáàbù yẹn náà kí pé jẹ̀lúbáàbù yẹn gan ò gbọ́dọ̀ dá o kó wọ̀ kí gbogbo irun wọn lára jágajàga ni ò ní wà attractive kì í ṣe ìtumọ̀ ẹ̀mí ẹ̀ kọ́lọ́n kó sànù wa wọ́n lọ kàlà ṣùgbọ́n tá à ń sọ kì í pé ká lọ mọ design jìlìbáàbù pẹ̀lú ká tó ń fi àwọn nǹkan tó ń ṣe yínrínyínrín sí lára o ṣùgbọ́n jìlìbáàbù yẹn náà gbọ́dọ̀ mọ́ kì í pé wà ẹ́ ó sì gbọ́dọ̀ neat gbọ́dọ̀ dá kọ́lọ́n kó sànù wa kọ́lọ́n kó fún alágbèyẹ ọ̀rọ̀ torí náà hadith yìí ó ń sọ fún wa pé ká má ṣe ìgbéraga tí ìgbéraga kékeré báyìí ń bẹnu ẹ̀mí wa yóò ṣokùnfà ní wàlìjọ náà ọlọ́run má ṣe wá ìgbéraga ẹlẹ́ẹ̀kejì hadith sọ pé tí wọ́n ń pè ní ìgbéraga gangan ni kíkọ òdodo ọ̀rọ̀ ọlọ́run ní Qur'an ọ̀rọ̀ anábì inú kéèyàn sì máa kéré àwọn èèyàn ká máa fojú rí òun gan fún rẹ ọba tó rẹwà ni ó sì nífẹ̀ẹ́ sí ẹwà nítorí náà ìmọ̀ wẹ̀wù tó dáa ìmọ̀ wọ bàtà tó dáa ìmọ̀ dé tó dáa ìmọ̀ wà nímọ̀ tó tó ìmọ̀ túnra ṣe gbogbo àwọn nǹkan yìí ara ẹ̀sìn wa ni kọ́lọ̀n fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ allahumma inna huda wa tuqa wa al-afafa wa al-ghina allahumma adina atina dunya اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أقول قولي هذا واستغفر الله ولكم والسلام عليكم ورحمة الله وبركاته